olúwa ṣeun o àwa yìn ọ́ bàbá olúwa ó ṣe é olúwa ṣeun o olúwa ṣeun o mo gbé ọ̀gá o bàbá olúwa ó ṣe é olúwa mà ṣeun jésù mi ṣeun o bàbá ṣe é olúwa ṣeun o à èmi yìn ọ́ bàbá nítorí ó ṣe é èmi yìn ọ́ bàbá olúwa ó ṣe é ògo ni fún orúkọ olúwa ògo ni fún olúwa ní òkè ọ̀run mo tún wí pé ògo ni fún olódùmarè fún àánú rẹ̀ ńlá tó pọ̀ bí yanrìn ẹni tó ń tọ́jú wa lójoojúmọ́ ẹni tó ń pa wá mọ́ ẹni tó ń jẹ́ ìmíní fún wa ẹni tó ń pèsè fún wa aláàbò lórí ayé wa mo dá ògo padà sọ́dọ̀ rẹ̀ bíbélì wípé ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé mo fi ògo fún orúkọ olúwa ẹni tí ògo yẹ fún mo gbé e ga lórí gbogbo òwò olùgbọ́ mi láti ibi gbogbo lábí ọ̀run fún àánú àti wà láàyè rẹ̀ fún ààbò rẹ̀ pé a ti wà láàrin alààyè síbẹ̀ lórúkọ jésù àánú ọlọ́run kò ní ká kúrò lórí ayé wa ní ti ọ̀sẹ̀ yìí mo béèrè fún àánú ńlá àánú ńlá tá a bá rí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe eléyìí tó lè ṣílẹ̀kùn sílẹ̀ fún ọ̀tá láti jẹ wá níyà lórúkọ jésù àánú kó pa ẹ̀ṣẹ̀ rẹ́ àánú ńlá ọlọ́run kó pa ẹ̀ṣẹ̀ rẹ́ àánú ńlá ọlọ́run kó pa ẹ̀ṣẹ̀ rẹ́ bíbélì wípé àṣà kristi lọ́gbẹ́ nítorí ìrékọjá wa àpá lára nítorí ẹ̀ṣẹ̀ wa ìná àlàáfíà wa ń bẹ lára rẹ̀ àti nípa ìná rẹ̀ àmúwa nítorí ẹ̀jẹ̀ tí kristi ta sílẹ̀ ní calvary gbogbo ẹ̀ṣẹ̀ tó lè ṣílẹ̀kùn sílẹ̀ fún ìjìyà fún àbámọ̀ fún ikú fún ìdààmú nínú ọ̀sẹ̀ yìí ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ilẹ̀kùn àánú ọlọ́run tí ó mú ọ̀rọ̀ àrìnyè lọ́sẹ̀ yìí kó ṣí fún ayé rẹ ilẹ̀kùn àánú olódùmarè tó ò ní sí òde já tó ò fi ní sí ilé wọ̀ tó ò ní sí ọkọ̀ wọ̀ tó ò ní sì ṣe ilẹ̀kùn àánú ńlá ọlọ́run jehovah oníkìkì àwọn tí kristi ń pamọ́ ló ń yọ nínú ewu ilẹ̀kùn àánú ọlọ́run eléyìí tí ó ṣí fún ayé rẹ tó fi rí àánú rẹ tó fi rí ààbò rẹ gbà tó rí ìpamọ́ rẹ tó rí ìyọ́nú rẹ ilẹ̀kùn àánú náà kó ṣí fún ọ ó lóun ó ṣàánú fáwọn tóun ó ṣàánú fún òun ó sì yọ́nú sáwọn tóun ó yọ́nú sí nínú àwọn tí ó rí àánú ìjìnlẹ̀ gbà nínú ọ̀sẹ̀ yìí ẹ̀mí mímọ́ kéde rẹ ó kéde orúkọ rẹ bó ti rí àmì ṣe lórúkọ jésù ẹ̀mí mímọ́ kéde rẹ ní ti ọ̀sẹ̀ yìí wàá rí àánú gbà lórúkọ Jésù wàá rí àánú gbà àánú tí kìí sọkún àánú tí kìí pasán àánú tí kìí ṣọ̀fọ̀ àánú tí kìí pòfo àánú tí kìí ṣìṣe àánú tí kìí tí kìí jẹ̀koro àánú tí ibi kìí bá àánú tí ń yọ nínú ewu àánú tí ìṣerere rọ̀ lọ́rùn lórúkọ Jésù olùgbàlà wàá àánú gbà wàá àánú gbà ilẹ̀kùn àánú Ọlọ́run kò ṣí fún ọ àánú tí ó mú ọ ṣe àánú tí ó mú ọ ṣe rere àánú tí ó fi ṣe rere gbogbo rò ẹ lọ́rùn àánú tí ó sọ̀rọ̀ rẹ dayọ̀ àánú tí ó gbẹ ẹ̀tọ́ rẹ fún ọ àánú tí ó gbẹ omijé ìkọ̀kọ̀ àánú tí ó fún ọ ní ẹ̀rí ilẹ̀kùn àánú ńlá kó máa ṣí fún ọ lórúkọ Jésù ilẹ̀kùn àánú Olódùmarè kó ṣí fún ọ ilẹ̀kùn àánú Jehovah kó ṣí fún ọ nígbà tí ilẹ̀kùn àánú bá ṣí nígbà tí ilẹ̀kùn àánú bá ṣí àwọn orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa jẹyọ àwọn tẹ́nìyàn ò ṣiṣẹ́ fún yóò máa jẹyọ lórúkọ Jésù ilẹ̀kùn àánú ńlá ilẹ̀kùn àánú ńlá lórúkọ Jésù ó yẹ kó ṣí fún ọ nínú ọ̀sẹ̀ wàrà àánú gbà láàárọ̀ kùtù wàrà àánú gbà lọ́sàn-án gangan wàrà àánú gbà lórúkọ Jésù wàrà àánú gbà lójú oorun rẹ wàrà àánú gbà ìjáde rẹ àti ìwọlé rẹ lórúkọ Jésù wàrà àánú gbà bíbélì wípé ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn lórúkọ Jésù lọ́sẹ̀ yìí àánú tó tayọ wàhálì gbà òní náà kan tán ò torí mi òní jẹ koro ìbànújẹ́ òní ká ọ mọ́lé ìbànújẹ́ òní ká ọ mọ́nà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo ẹ̀yin oníṣòwò oníṣòwò agbásẹ́sí oníṣẹ́ àdáni ọlọ́run nínú agbára rẹ̀ yóò yà yín lẹ́nu nínú títóbi ọlá rẹ̀ yóò yà yín lẹ́nu gbogbo ẹ̀yin oníṣòwò ẹ ó rí tajé ṣe lórúkọ jésù ẹ ó rí tajé ṣe gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọmọ iléèwé ọwọ́ ọlọ́run yóò gbé yín sókè ètò kà lórí ọ̀rọ̀ rẹ ọlọ́run yóò bójú tó gbogbo ẹ̀yin òṣìṣẹ́ lọ́fíìsì ẹ̀yin tó ń gbowó oṣù lórúkọ jésù ẹ ò ní ṣìṣe ẹ ní jọra yín lójú àánú ọlọ́run yóò gbé ọ sókè àánú ọlọ́run yóò gbé ọ ga gbogbo ẹ̀yin ọ̀gá ọ̀gá gbogbo ẹ̀yin lọ́gàá níbi iṣẹ́ lórúkọ jésù orí yín ò ní dìrù lórúkọ jésù orí yín ò ní dìrù ẹ mọ̀ mọ̀ ṣe lórúkọ jésù ni mo gbàdúrà fún ọ àánú tí ó mú ọ ní ntágbà ní àánú náà kó wá orí ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa mo súre fún ọ lẹ́ẹ̀kan sí lórúkọ jésù kristi ti násárẹ́tì nínú ilé rẹ lórúkọ jésù ẹsẹ̀ abánisọ̀fọ̀ ò ní wọbẹ̀ ìjókòó inú ilé rẹ kò ní gbàbọ̀dì ọ̀fọ̀ ògo ni fún ọlọ́run wa ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò sàn ọ́ ọ̀sẹ̀ yìí yóò dára fún ọ lọ́sẹ̀ yìí ò ní kábàámọ̀ ò ní pasán orire ò ní pòfo orire ò ní pàdánù orire ire rẹ yóò wá ọ wá níbi tí ọká bá wà lóúnjẹ rẹ bá níbi tí oyin bá kán sílé ráńpẹ́ bò lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìwọ kan tó rí àmì ṣe tó ń gbọ́ mi láti ibi gbogbo níbi gbogbo tí ẹ̀tọ́ rẹ wà ọwọ́ àánú ọlọ́run kó wárí fún ọ wà ní ẹ̀rí rere ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa ará nínú olúwa ti ń gbọ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ fún ẹ wípé kò ní ìgboyà nínú ọlọ́run nínú ìrìn àjò ọdún yìí kò sì tún mọ̀ bí a ṣe ń dúpẹ́ lọ́sẹ̀ yìí mo fẹ́ kó fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run ẹni tó lè gbà ọ́ ẹni tó mọ àtiwáyé rẹ tó mọ òní tó mọ ọ̀la tó mọ ọjọ́ gbogbo fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ sínú ẹ̀ gbẹ́kẹ̀lé tó bá ti gbẹ́kẹ̀lé kò ní jẹ́ kójú ó tì tó o bá ti gbẹ́kẹ̀lé kò ní jẹ́ kọ́ta ojú ẹ̀ nínú ìwé mímọ́ ìwé ẹ̀ oní ẹ̀ Jeremiah Jeremiah chapter seventeen verse seven ó wí pé ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀lé olúwa gbogbo ẹnikẹ́ni tó gbẹ́kẹ̀lé bíbélì wípé ìbùkún ni fún onítọ̀hún ìyẹn ni wípé tó o bá gbẹ́kẹ̀lé pátápátá àti dẹni ìbùkún kò ní ní ọ lára gbẹ́kẹ̀lé kò lè dẹni ìbùkún gbẹ́kẹ̀lé kí àdáwọ́lé rẹ gbogbo kó lè yọrí sí rere ó ní ìbùkún ni fún ẹni tó gbẹ́kẹ̀lé olúwa tó sì rìn ní ọ̀nà rẹ̀ tó gbẹ́kẹ̀lé olúwa ohun tó ṣèlérí ni wípé wọn ó dàbí igi igi tá a gbìn sí etí ipa odò ọkàn gbogbo ọkàn tó gbẹ́kẹ̀lé olúwa ó ní wọn ó dàbí igi tá a gbìn sí etí ipa odò àwọn tó fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé wọn wọn ó dàbí igi tá a gbìn sí ẹ̀bá omi tí ó na gbòǹgbò rẹ̀ sí ibi odò ẹ ó ní kì yóò bẹ̀rù bí orú bá dé ìdààmú orílẹ̀-èdè kò ní wọ́n fi ṣe nǹkan kan ìdààmú àgbáyé kò sí tọ́kàn wọ́n ìyẹn fún àwọn tó gbẹ́kẹ̀lé olúwa gbẹ́kẹ̀lé olúwa nínú ọdún rẹ̀ gbẹ́kẹ̀lé olúwa nínú ayé rẹ̀ psalm one hundred and twenty-five ó ní àwọn tó gbẹ́kẹ̀lé ó ní wọ́n dàbí òkè síónì tí a kò lè ṣí nídìí àwọn ènìyàn tó bá gbẹ́kẹ̀lé yóò jẹ́ òòlù fún wọn wọ́n mọ̀ fi jagun lọ ni bí ẹ ti ń pè bẹ́ẹ̀ ni ọmọ dá wọn lò òòrì nígbà tí sedraki mesaki àti abednego gbẹ́kẹ̀lé wọ́n lọ nú iná iná di yíyá kan Eh, àwọn ènìyàn tó gbẹ́kẹ̀lé ó ṣèlérí fún wọn nínú ìwé àìsáyà ó ní tí wọ́n bá ń la omi kọjá òun ó pẹ̀lú wọn ó ní tí wọ́n bá ń la iná kọjá òun ó pẹ̀lú wọn ó láti láàrin odò kì yóò bò wọ́n mọ́lẹ̀ ayé ti kún fún ewu ìṣe ni kò gbẹ́kẹ̀lé pátápátá kò sí ti ewé àti egbò ìgbẹ́kẹ̀lé aláwo ìgbẹ́kẹ̀lé ìbọ̀rìṣà tó lè ṣe nínú ayé rẹ̀ gbẹ́kẹ̀lé ẹni tó dá ọ gbẹ́kẹ̀lé ẹni tó mọ̀ ọ́ gbẹ́kẹ̀lé ẹni tó mọ̀ ọ́ gbẹ́kẹ̀lé ẹni tó lọ́lá gbẹ́kẹ̀lé ẹni tó fàbọ̀ ayé rẹ bá kó lè sọ̀nà rẹ ní rere yóò sì dára fún ọ dáníẹ́lì gbẹ́kẹ̀lé ojú òtí dáníẹ́lì gbẹ́kẹ̀lé ó lọ nú ihò kìnní ó lọ láyọ̀ ó sì bọ̀ láyọ̀ bí ìwọ náà bá gbẹ́kẹ̀lé ò ní kábàámọ̀ lọ́dún yìí gbogbo ewu tí ń bẹ lọ́dún yìí kò ní wú ọ èmi àti ẹ ó sì láyọ̀ lópin ọdún yìí gbẹ́kẹ̀lé sinmi lé ìwé orin Christ Apostolic Church onígbẹ́kẹ̀lé onígbàgbọ́ bìjànà tilẹ̀pẹ́ ìwọ ni yóò sá ṣẹ́gun bàbá yóò jà fún ọ ṣàgbẹ́kẹ̀lé gbókùnkùn ti ilẹ̀ ṣú ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà bí sánmọ̀ bá funfun kò sí kí dúdú díẹ̀ mọ́ wà àwọn ìṣòro tó ń là kọjá yẹn ṣé ti àìrọ́mọbí rẹ àbí lórí iṣẹ́ rẹ má jẹ́ kí agara ó dá ọ láti lè máa gbàdúrà láti ní ìgboyà nínú rẹ láti mọ̀ bí Ọlọ́run láti sinmi lé láti gbẹ́kẹ̀lé pátápátá bí o bá gbẹ́kẹ̀lé ayọ̀ lọ̀rọ̀ rí ó já sí pé ẹ̀yìn ìwọ wo inú ìwé mímọ́ kò sẹ́ni tó gbẹ́kẹ̀lé tí ojú tì í kò sí ẹ̀dá tó gbẹ́kẹ̀lé tó pasán kò sí ẹni tó gbẹ́kẹ̀lé tó pòfo nínú ìrìn àjò ọdún yìí trust God gbẹ́kẹ̀lé gbẹ́kẹ̀lé pátápátá yóò sì sọ̀nà rẹ nírè ayọ̀ lọ̀rọ̀ rẹ yóò sì já sí wàá sì yin ọlọ́run lógo àlàáfíà ní fún un bákan náà ẹ̀yin ara nínú olúwa dídé jésù ó mọ̀ ń wa àwa náà ń wọ́n ń súnmọ́ wa àwa náà ń súnmọ́ ohun tó lè mú kẹ́tì rẹ̀ di sí ìpè dágbére fún jẹ́ kó dá ọmọ ó ní èmi mọ àwọn àgùntàn mi àwọn àgùntàn mi sì mọ̀ mi ohun tó jẹ mọ́jì ó jẹ́ ẹgbà kó lẹ́yìn Jésù ohun tó fẹ́ jẹ́ mọ́jì ó tilẹ̀kùn jọba ọ̀run mọ́ ohun tó fẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ ọ́ mọ́ mọ́jì ó tilẹ̀kùn paradíṣe ẹ jẹ́ ká dúró nínú rẹ̀ ẹ jẹ́ ká ní yóò sì dára fún ọ bí o ti ń gbọ́ láti ibi gbogbo lórílẹ̀ àti èdè tó ti ń gbọ́ àdúrà yìí bó o ti ń gbọ́ tán bẹ́ẹ̀ ni mo fẹ́ kó o share rẹ̀ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ bó o ti ń ṣe yóò dára fún ọ lórúkọ Jésù yóò dùn fún ọ yóò jóṣe fún ọ mo wí nípa tiẹ̀ búburú kan kì yóò ṣubú lù ọ àrùn kan kì yóò sún mọ́ ilé rẹ àlàáfíà Ọlọ́run yóò máa bá ọ gbé wàláàyè Ọlọ́run kò ní kọ̀ ẹ́ sílẹ̀ nínú ọdún yìí wọn ò ní fi ìbànújẹ́ mọ́ ògo ni fún ọlọ́run jésù kristi olúwa wa.